بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله مبارك السلام عليكم ورحمة الله وبركاته هذا هو قسم الله مبارك مبارك سيتراوي تنين abẹ́rẹ́ wọn balẹ̀ kí ọlá kan sí makilaki rọ́ndà kùjọ jáde lálọ́ wa foríṣi wọn wọn bí wọn ṣe wá o gbéra wọn ti ya arhamar rahim. pẹ̀lú ọ̀dà ọlọ́run àwọn ọmọ tẹ̀síwájú ní sẹ́ra àlùmí àtúnṣe yá mi àhàdé tẹ̀nàbàwí yàtàǹkà lásàálẹ̀ tèmi àdìsá ọmọkà ni àdìsí ẹlẹ́ẹ̀karùndínní ogójì àdìsú alkhamisu wasalasun. عن عائشة رضي الله عنها وإن امرأة خافت من بالها نشوزا أو عرادا قالت ورجل يرى من امراته ما لا يعجبه كبرا أو غيره فيريد فراقها فتقول أمسكني واقسم لي ما شئت قالت فلا بأس إذا تراضيا آه، رواه البخاري حديث هنا بس أو أنك àwọn kankan قايتو wa nípa nípa tí obìnrin kan tó bá ń páyà lọ́dọ̀ ọkọ rẹ̀ àwọn ìwà kan àbí ká sọ wípé ọkùnrin náà ló sì ń rí àwọn ìwà kan lọ́dọ̀ ìyàwó ẹ̀ tí ọ̀tẹ̀ lọ́rùn ni kí ni àwọn ìgbésẹ̀ tí wọ́n lè gbé. ìyàwó Aisha ni wọ́n àyà Kùránì kan ni wọ́n mú wá nínú àlùkùránì ọlọ́run ọba àlekọ́lá ni wàá ìnìmúra àtọ̀ nìkọ́ fatimim báàlì ha nígbà tí obìnrin kan ti bá ń páyà lọ́dọ̀ ọkọ rẹ̀ nùṣúzán áò èrọ́dán wípé kí ọkùnrin yìí kọ́mọ kẹ́hùn tì àbí kọ́mọ gbọ́hùn síta. kọ́ọ̀lẹ́tì. ìyàwó àṣà ni aya yi náà ọkùnrin kan ni ọ̀rọ̀ ń bá wí wípé kèsè wípé obìnrin nìkan wọn ní wà rajulun yàrá mi ní umurati ni ọkùnrin kan tó rí látara ìyàwó rẹ̀ máa láàyò jìbù ó ohun tí kò tẹ́ lọ́rùn ohun tí ò kẹ́mi rẹ̀ ó ara obìnrin náà mọ́ yálà bóyá ó igberaga bí ìgbéraga kan lára obìnrin náà ni àbí obìnrin yìí ní àwọn ìwà burúkú kan lọ́wọ́ tí ò tẹ́ lọ́rùn mọ́ ni wọ́n dàbí tó yàtọ̀ sí ìgbéraga. fàyòrídù fìrà kọ́ ha ọkùnrin yìí wá ní lérò yìí pé òun fẹ́ fi obìnrin náà lẹ̀. pàtàkù obìnrin yìí wá ń sọ fún wípé amsik ni wàksìm lì màṣíìtà obìnrin náà wá bẹ̀rẹ̀ pé dákun. ntòun fẹ́ ni wípé dákun sáàjì máa bẹ lábẹ́ rẹ ntọ́ bá wù ọ́ kó fún mi ntọ́ bá wù ọ́ kó fún mi kọ́ọ̀lá yàwá Àìṣà ni kọ́ọ̀lá yàwá Àìṣà ni falabasa kọ̀sá burú níbi eléyìí ìdá tààrọ́ dọ̀yà táwọn méjì bá jọ fẹnu kù lórí bẹ́ẹ̀ pípẹ́tọ̀ mi ní dọ́dọ̀ rẹ̀ máa wò. pẹ̀lú ààrẹ yìí mi ìdọ́dọ̀ rẹ mọ́ obìnrin náà wà ní òun náà lóun náà ọ̀fẹ́ lọ́kọ mọ́ òun ọ̀fẹ́ já láti lọ́ọ́ lọ́kọ mi kò fẹ́ kù lábẹ́ ọkùnrin yẹn nígbà táwọn méjì bá ti jọ fẹnu kù lórí ẹ̀ obìnrin yẹn lè máa bẹ nínú ilé ọkùnrin yẹn obìnrin yẹn lè máa bẹ ní inú ilé ọkùnrin yẹn kódà nínú tí àdìsí fẹ́ forí sọ ọ fẹ́ forí sọ kátà ń pè ní pé irú obìnrin yẹn ọkọ kan fún ní tó bá ní lágbára tóbìnrin bá ti yọnu sí nínú owó èyí tó kọ́ra nínú àtọ́ka sírú ẹ̀ yóò fún ní tó bá ní lágbára nínú owó yóò máa fi jẹun pálí lágbára ọkùnrin òun lè fẹ́ yàwó mi pààrọ̀ ayé rẹ̀ nínú sẹ̀rá islam ìyẹn là ń pè ní sidrali tó bá jẹ́ pé àwọn méjì náà ni wọ́n jọ sí kíni o náà lẹ́nu wọ́n jọ kò lórí ẹ̀ ṣùgbọ́n eléyìí èsì pòun ni àkọ́kọ́ solution ṣùgbọ́n solution náà ni fún wàhálà tí bá ń ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó tí wàhálà pọ̀ tọkọ wọn tóbìnrin ó sì rí i pé bó lòun fẹ́ lọ náà òun ò níbi tóun fẹ́ lọ o bóyá ẹ̀yálà torí àwọn ọmọ rẹ̀ ọmọ bẹ́ẹ̀ máa bẹ́ẹ̀ ìlé ọjáde máa bẹ́ẹ̀ ètò ìmọ̀lẹ́tìmọ̀lẹ́ fún ọ lọ́nà mi náà ni wípé tó bá yẹ pé káńsù kúkú kọra wọn èyí ń lọ́ga jù pé ó kàn kọra wọn kọ́ máa lọ òṣàbùrú ń bẹ̀ náà nígbà tó bá yẹ pé léwu ni ó máa láàfíà wa eléwu ni ó ṣe kínní eléwu ni ó máa láàfíà wa àkójúwe táwọn àbá àmọ́ mú wá ń bẹ̀ yẹn torígbà tá a máa ń sọ pé èyí ṣe tẹ́sí ìsìláàmù ní obìnrin lè kọ ẹ̀yẹn lè kọ obìnrin lẹ̀ nígbà tí wàhálà bá pọ̀ sẹ́ẹ̀mọ̀ yìí pé lọ́sítù ẹni tí ìkẹ́kẹ́ bá mú ní oríkèé kan tí nǹkan bá mọ́ ní kẹ́ni tí nǹkan bá mọ́ ní oríṣi kan tí wọ́n bẹ pé wọ́n ó gé ibẹ̀ dànù lọ sítù pé kọ́ wọn bàbá yókù jẹ́ àwọn yóò fara àbí onífarama wọ́n farama wọ́n ti fúnpa kan wà ní sàgàrí ọmọ kan wọ́n lọ́ fapá yín àbọ̀ fapá kan sì ni bí tí wọ́n á gbé lọ tí wọ́n ti lọ́ bá tó wọn tó dáadáa apá yẹn padà ní bùkátà sí pé wọ́n padà gé apá yẹn wọ́n torí pé yá tátánù tàbí ga ti wọ̀ ó sì ti fẹ́ máa jẹ́ lọ sí òkè. Okay àfi káyà tètè gé níbi ọrùn ọwọ́ yẹn ní wọ́n padà wá gé ọrùn ọwọ́ yẹn kọ́lá àbí ti gbàgbé tó tíṣà tútù lọ ni wọ́n ti lọ gé ọwọ́ ọmọ yẹn lọ́dún náà ni wọ́n ti lọ gé ọwọ́ ọmọ yẹn kó wá sọ ah, ẹ̀sọ́ wa ní ká gé ọwọ́ ipò mẹ́ẹ̀ sì sílẹ̀ ń bẹ̀ sẹ́yìn pé yọ̀bà gbogbo ara jẹ́ àáfàá ni àpèjúwe náà nìyẹn tó bá yẹ kó bá bùkátà yẹ pé kọ́kọ́ àtìyàwó fira wọn lẹ̀ làláfíà ó wá kọ́ fira wọn lẹ̀ kọfẹrẹ èsè láti láwọn máa sọ̀rọ̀ lórí reality omi ẹ kò tó bẹ́ẹ̀ ti fẹ́ sọ jù bẹ́ẹ̀ lọ n ò lè rọrùn àtúnṣe n ò lè wá àmọ́ tó bá gbé sí pé títí wọn jọ fẹnu kò láàrin ara wọn sí òun náà ní wípé wọn ò lọbi kankan ṣùgbọ́n sá fún wọn ní nǹkan kan bá dùn kó fún wọn ní nǹkan kan kó wọn kó wọn jókòó lẹ̀ bóyá ó láwọn ọmọ tó fẹ́ jókòó tì bóyá ó ní nǹkan kan tó yẹ kó òun náà rò kókò níjẹ́ kó wọn lè máa tún lọ wọ́kọ̀ míì ti kò sábúrú mẹ́tẹ́nu wa ti jọ kò lórí ẹ̀ eléyìí ni tí àdìsí fẹ́ kọ́ wa ní alẹ́ tòní abẹ́rẹ́ ọba àlejò ọlá kọ́lọ́n kí ó tán ẹnì kọ̀ọ̀kan wà náà ṣùgbọ́n nípa àríkàlọ́ mọ̀ pé èyí tó bí yùn náà tí wàá ti kẹ́ obìnrin dì náà nìyẹn o ó mọ̀ pé obìnrin náà kóbìnrin ọjẹ́nu rẹ̀ ọ̀rọ̀ kó sì tẹ̀ láti ọlọ́run lábẹ́ ọkọ rẹ̀ torí pé àwọn ọ̀nà lélẹ́yìí tóbìnrin lè fi jáde kó di ẹrù rẹ̀ náà o ọ̀nà lélẹ́yìí tọkùnrin ló fi bó ṣe ti pọ́ ọ̀pọ̀lọpọ̀ náà àwọn obìnrin léni àwọn ọ̀kà yóò sì ń kankan o kọ́lá obìnrin yára níbi ti rí òṣèbí ti ta òṣèmí à òfò ní béèrè fún rẹ̀ hàn àti ránù àti àdánù àbẹ̀lẹ̀ òun kọ́lọ́ nǹkan sànú àwọn abẹ́ kọ́lá àwọn gbogbo fìtínà yé bẹ̀rẹ̀ àmàtí arahamu rahman wa sallallahu ala nabiyina muhammad wa ala alihi wa sahbihi wa sallam wa bihamdika ashhadu an la wa astaghfiruka wa atubu ilaik wa rahmatullahi wa barakatuh